فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله باب فضل الغلو قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فارسلوا وجوهكم إلى قوله تعالى من الله يجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون الآية فهو الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله وتقبل أقل لمن جرى الله الصالحين أقلنا من báàbù wọ́n lè dúró rẹ̀ báàbù wọ́n lè dúró rẹ̀ ojúmọ́nà ọlá ló ń bẹ fún àlùwàrá ṣíṣe tí a rọ́gbà ìlú a rí àwọn nínú ìdáàbò fọlọ́ rẹ̀ ìdáàbò fọlọ́ rẹ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ yáyí àwọn iṣẹ́ tó lọ́lá púpọ̀ tàbá ìmọ̀ ṣe wọ́n ti sọ̀rọ̀ lórí ọlá tó bẹ fún àwọn ààyà kan ní àrùtẹ̀lé wọ́n ti mú ẹ̀rọ ọ̀sùn wọ́n sọ̀rọ̀ nípa àwọn ṣúwà nínú ọkùnrin ẹlẹ́dùn bẹ fún àwọn ṣúwà wọ́n ti mú ẹ̀rọ ọ̀sùn ní báyìí sí àkóso ìlú báàbù fọ́ọ̀dé ìlú rẹ̀ ọlá tó ń bẹ fún àwòrán ṣíṣe etí àjùmáàmù náà wáyé tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ báàbù mú onáàrin àyà al-Qur'an al-Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم يا أيها الذين آمنوا ọlọ́run pé ẹ̀lú bíbà ló gbọ́dọ̀ ìyàkúntún ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyàkúntún ayé ìyá àárọ̀ lè tún mọ̀ṣọ̀lá bàtí ẹ bá ti gbèrò láti lọ nílò yálà nínú ọ̀rán ẹni àti ìrìnà fílà àṣọ̀lá níbi ìlẹ̀mọ́rin yára ẹ̀rọ ọ̀rẹ́nu ní àti ìrùn náfíà fásitì ojú ọgbọ́n aláàrin ẹgbọ́n ojú ní wà ìrí àwọn ìlànà ẹgbọ́n ọwọ́ yìí dé ìmọ̀wọ́ wọ́n sàkóyè ojú ojú ẹ̀pá orí ní wọ̀hán tó yá fún ilé káàbẹ̀ ẹ̀jẹ̀ fọ ẹ̀jẹ̀ ní dé gbogbo ẹ̀sẹ̀ méjì. Ààyà yìí, òun náà ni ààyà tó sọ̀rọ̀ nípa ìran kan nínú ìran ìmọ̀ra. torí pé ìran ìmọ́ra àtọ̀hárọ̀ ọ̀nà mẹ́ta lórí àjòlówó àlùgbòsílò àtàyàmù àwọn ìgbòho àjòlówó àtàyàmù wọ̀lùgbòsí tàbátọ̀ nípa ìmọ́ra ìmọ́ra mẹ́tẹ̀ẹ̀ta yìí àádà yìí omi ìdájìí nìkan ìwọ̀n ìjà. Ìtàkọ́kọ́, òun gbé àgbòrò jáde. Ayà yìí kẹta ìtàbá kalẹ̀ wà ìbò tí ìjọba bá ẹ́ wà ní ìbò tí ìjọba bá pásítọ̀ hẹ́rì. Tí ẹ bá jẹ́ ẹni tó ní jáde báyìí lára sọ́tọ̀ ìkàrí ẹ̀ṣù mara ìmara bẹ̀rẹ̀ alùgbòsí òjì ayà yìí ó tún tó tàyà mú ogó náà sí ìjọba káyà rẹ̀ gbọ́wọ́ mẹ́lẹ́rìí وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائب أو لامستم النساء ولم تجدوا ماء فتيمموا صعيدا Ara yìí gbogbo àwọn ènìyàn tọ̀hárà àti mara ní ààrẹ ìpọ̀sí. Àlùlú, àtàyàmù okùn sínú àlùkùsùnù okùn hátà àìsìsẹ̀ gbogbo ìgbogbo sí so ló jẹ́ pé áyà ni náà ní kọ́ńdà èyí dáadáa lé lórí ìtùlọ tí wọ́n bá fi wáyé ẹni mùsùlùmí ẹni ló bá kà wọ̀lá níbo ló wà dáwọn kùnmán ló bá gbé gbàyà fún níbo ló wà dáwọn kùnmán ló bá gbé lùsùn àìsí ó kó gbogbo ẹ̀ nínú àyà yìí èyí tó ní ṣe pẹ̀lú àlùwàlá nìkan nínú àtìmáàmù mẹ́wàá yìí ni wọ́n sàtọ́nà ọmọ sílẹ̀ yìí لماذا؟ لأن الكعاب يخص الوضوء رضوانه انتباه التيمم بل من انتباه الغسل بل من انتباه الطهارة بصفة عامة قراءة الأمور ولا بد من نفسه يفيد الجذب من عالم الظلم بتضعه عن الأمين والمواقف رغم يا أيها الذين عامل، ثم يتبعون إذا قمتم إلى الصلاة ẹ̀rí pé àwọn olùmọ̀ lẹ́jọ́ lábẹ̀rẹ̀ àtọ̀hárọ̀ tí ó ṣẹ́kùn lẹ́lẹ́gbẹ̀rẹ̀ àgbà àtọ̀hárọ̀ tí ó ṣẹ́kùn lẹ́lẹ́gbẹ̀rẹ̀ ìmọ́ra alùwàlá mọ́jẹ̀kùn tó jẹ́ fún ìjọsìn pàápàá jùlọ àkọ́lá ẹni bá kí sórí bó ti sọ àti bó ṣe rẹ̀ ṣùgbọ́n kò ní àlùwàlá màbúrú mo sọ̀rọ̀ sí ìdájọ́ rẹ̀ máa bá gbàgbé nínú ẹgbẹ́ rẹ̀ lálàáfíà nítorí pé láàpọ̀ láàpá yóò ń da ẹni tí ó bá lálùwàlá kò ní gbogbo kan bá rẹ̀ pẹ̀lú yọ́ọ̀tù ó lọ ń wá kọ́pútà ìhámẹ̀ síwájú lágbó oṣù ìṣẹ́yìn ìgbà bá pẹ̀lú orúkúlò ó mọ̀ ní jẹ́ ìṣẹ́ nínú ìhámẹ̀ ó náà wà nínú jẹ́ látòjú rẹ̀ yọ̀rọ̀ ájú bá àtìhà kátó bá rí àmínú ọ̀nà tí ẹ̀ bá rí ẹ̀rọ سوى تعبير صلاة من سورة الفاتحة كم تعجبها من؟ ها؟ بيع راجل على الوان بيع راجل على الوان بيع راجل على الوان كم تعجبها من؟ من حيث الحكم حكم لا إيه؟ حكم التدريس فيني عزيز حكم واضحين نعم hukmu wal ilm ó papọ̀ àìdàlùwàná àìdé bá díà lẹ́gbẹ̀ẹ́ ìbí ìtọ́jú sí pàtàkì náà kí ni ìdáná bò láàrín sọ̀rọ̀ lórí ìdálàjà àmọ́ ó kọ wọn yàtọ̀ síra mọ́ ẹni tí kò sàlùwàrá tó ti lọ sí òun táraka ṣẹ́rpọ̀n mẹ́jẹ̀mù ló méjì sílẹ̀ ẹ́ táraka ṣẹ́rpọ̀n ní ṣòro ìṣẹ́lá wọ́n táraka ṣúrata ìbáṣẹ́ ẹ̀ndọ́bá tó tọ́ ìbáṣẹ́ àgbẹ̀ tí ò fi tí ò tẹ̀ nínú mẹ́jẹ̀ táraka ìlànà kára pàrúkínà ní àríká ní sọ́lá ẹni yẹ orígun ló gbé ìpínlẹ̀ ní owó ṣùgbọ́n àjọ kankan náà ní lórí ìlú kí ni kíkà fi pé àwọn aláàbí ṣọ́ọ̀tù táà pẹ̀lú lókùnù kí ni kíkà fi pé fífi túrọ́pù fàájà sílẹ̀ àti túrọ́pù fàájà táà pẹ̀lú lókùnù táà pẹ̀lú ṣọ́ọ̀tù ẹlọ́ọ̀dù tí a iṣẹ́ kù ó mọ̀ ń wá kí ṣe ọjọ́ wá tí a rí kù nínú iṣẹ́ ìrìnà wá fásíà ó wà nínú nínú nínú ìṣọ̀lá àlùwàlá kátó ní ìṣẹ́ àtúnṣe àlùwàlá kọ́kọ́ wá ìdí سواء لما النبي صلى الله عليه ما يلزم من عدمه العدم ولا يلزم من وجوده الوجود ولا عدم لذلك لذلك يا أنفع مواد الشهرين أقول لك أن السنة bí ẹ̀sẹ̀ bá fẹ́ fẹ́bẹ̀ àìwàlì wà nínú mọ́ra aláṣẹ aláṣẹ lórí ọmọ obìnrin tí yóò sọ̀rọ̀ sí wípé mo so ìlú ọmọ àmì fáwọn ìmọ̀ fún àbùdájí ní ìlọ́nà tó jẹ́ láti ọmọ àwọn olóògbé àbùdájí fún àwọn olóògbé kọ́mọ̀lẹ̀ ọ̀rọ̀ ní ọ̀gbẹ̀rẹ̀ ìjọba tí mọ́ ṣùgbọ́n wà ní ṣe ṣẹ́kùtù ni fún nìká àti ìrókùnù ẹ́ nígbọ́ ṣẹ́kùtù Gbogbo láyán sán nínú yóò yìí ìlú nìka, wà láti ẹlùsáàmù ní adámi yìí adámi nìka. Ìrùwé, ìdáni, ṣẹ́rùtù ni wà ní jẹ́ torí pé kí ní káwò tó ṣẹlẹ̀ àmá al-ijab wal-qabul wà ní wọ́n lọ́wọ́ olóògbò ìjọ àwọn lánàárí fún ẹni báyìí ẹni báyìí náà lọ́wọ́ ìlú ní lámarí mo gbà láti fẹ́ ọmọ yín tí ń jẹ́ báyìí ìyẹn tí ṣẹ́rùtù ní àbí rúkùnù rúkùnù nìyẹn torí pé nínú pósẹ̀sì nìká ó nìyẹn tí mo fẹ́ ṣàlàyé fún wọn bí pé ká lè mọ̀ kí ni ìyàtọ̀ kí ni ìyàtọ̀ láàrin àṣẹ́rùtù àti àrúkùnù kí a bá wọ áyà yìí nínú al-Qur'an al-Karim ẹ̀rí pé ọlọ́run sọ̀rọ̀ wípé ya ayyuha alladhina amanu ọlọ́ni mo pẹ̀yẹ onígbàgbọ́ òdodo idha qumtum ila as-salah ayé ìdá àrọ́ títún nígbàtí ẹ bá ti gbèrò pẹ̀fẹ́ lọ kírun ṣé wọ́n ti kírun yẹn gbà náà gbàdẹ́ gbèrò pẹ̀fẹ́ lọ kírun sáàtì olóòrò àpò ìwọ̀n àwọn àbá àti ìmọ̀lẹ́dá ìlú ṣẹ́lùtù nínú àgbòrò tó pọ́nà nígbà tí ẹ̀dá bẹ̀rẹ̀ fún ilé pàdé ti wà nínú ìlà mọ́lọ̀ tí wà ní pé rírù máa yí ìlà kó tó ìlà sọ̀lá nígbà tí ẹ̀dá ti wọ́n tán níbi ìlà kó tó ìlà sọ̀lá nígbà tí ẹ̀dá gbèrò bẹ̀rẹ̀ lọ́sùn ìyá wọ́n ń gbé àlùwàlá lọ́wọ́ wá sọ̀rọ̀ ẹ̀lá gbówá wá ká tó kírun yẹn káàdà máa yẹ ìlú aláṣẹ ìyá ìlú ẹ́ ìtàṣọ̀rà pẹ̀lú ìlú ní wà lókè àlùyọ̀lá bẹ́ẹ̀ ní mọ́jẹ̀mú ló jẹ́ mọ́ ìrùn títí ẹni tó bá ní ọmọ tí ò bá Oríjú àti àdámù ńlá, orílẹ̀-èdè tó lọ jẹ́ tó àwùjọ ìwọ̀n, àti tó ń wọ́n gbára burúkú, tọ́lá sọ mú wípé gbogbo ọ̀dọ́ tó bá ti fẹ́ sí láyé tó má ti sàlùwàlá, ó kọ́kọ́ yà súná kàá, wà lọ́jọ́ rẹ̀. Tó bá ti máa ti rẹ̀, owó ìjọba ìfọ̀sí. Òun ní ìgbé dájú òun wípé ní òun tàbí ẹ̀. Tí àwọn ìgbé tó bá ti tó kí ló ti tẹ̀sán wọ̀ náà? gbogbo òṣèlú tó bá rí ní ìlú náà orílẹ̀ àpàlàdá tó gbé oúnjẹ nílò orí fún Ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́kọ̀ọ́ra tó wà nígbà dé mọ́ òṣèlú. ṣùgbọ́n gọ́ọ̀lù láwárí olùdúgbé ìmọ̀ kí kódà kó lọ sí òun kàfà pẹ̀lú ìjọsí ẹni ọkùnrin tó sọwọ́ gbá nǹkan Wọ́n ni lọ́gbà jẹun, tẹ́bàá jù jẹun, ó ti tó láàrin tí ẹ̀kọ́ pé wọ́n ti sórí ìròyìn kò lẹ́bìnrin máa wẹ́ kí èèyàn ó ní àlọ́ àlá orin mọ́lẹ̀ wọn ìlàlá sí àkàkìrún ẹni tó bá ti dájú àlá láàpọ̀ láàdá láà ẹni òṣèlú ọ̀nà ìdàn wà nílẹ̀ wájibáà nínú àwọn kan tó wájú ọ̀rẹ́ yẹn alẹ́lùmùkálìlà lórí gbogbo ẹni ẹni tí ala ẹ̀sìn ìwọ̀ ìrọ̀lù hátà alẹ́lùmùkálìlì ẹni tó ti bàlágà kan tó ti mọ ẹ̀sùn tí a lọ sókè hátà alẹ́lùmùkálìlà fi gẹ́sìyà ti àwòlá ọdún tó lọ́ra ẹ̀ lórí gbogbo òbí lórí ló yẹ kó jẹ́ fún àwọn ọmọ náà bí òun náà nílé láti nínú pé ká kó àwọn ọmọ wa wọn sọ tó bá lọ jẹ́ lórí ẹ̀fà tí mo tí ò bá lárùwà náà ọmọ ènìyàn ń sojú kòkòrò ọmọ àtẹ́lẹ̀ three years gbogbo state and capital gbogbo ẹ̀dá wá já ìgbà náà wà tí lè wá sí ìmọ̀ sí ìrọ̀lẹ́ ìwá ṣe gbogbo ẹni ló ń sàlùwàlá náà ló máa lò aláṣẹ àwọn ẹ̀kọ́ta àwọn alájọ́ta anẹ́sọ́lá àrùsáká anẹ́sọ́lá wáyélú ìlà àkọ́ ìrìnà anẹ́sọ́ pẹ̀lú ìtara pẹ̀lú ìdẹ́ọ̀ta anẹ́sọ́ ní ẹgbẹ́ kó wọn bá àwọn òṣìṣẹ́ ẹ̀sán nínú náà wọ́n ti ní ó dàgbà nínú ìṣọ̀lẹ̀ àwọn mẹ́ta ìpàdà ó ní òṣèlú ìṣẹ̀lẹ̀ ó ní òṣèlú ìṣẹ̀lẹ̀. Bí wọ́n bá fi irú àmì àlábẹ́ tí ó gbogbo ọdún wọ̀ wọn wà ní dáálí ẹjọ́ lọ́rẹ̀ sí lálùmọ̀ àwọn ìkíni Bá ṣe mọ ìjọ àrin àlùmọ̀lá, táà mọ ìjẹ májẹ̀mọ́ ẹ̀, bẹ́ẹ̀ náà ló lọ́ra wa ká bákan náà ní ọdún nínú ìgbà ẹni bá kí n gbé ayé àmì sọ̀rọ̀ wọn wà ní ìwà rẹ̀ tẹ́lẹ̀ àdẹ́bìnrin yóò di fàṣọ́ọ̀lì pàdé ìgbàgbà wọn ẹni ẹ kí n gbé àgbẹ̀dẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹni ìgbé fọ́mọ̀ rẹ̀ gbé pàdé ìgbàgbà lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ àdẹ́bìnrin yóò ṣe sọlẹ́ ìṣẹ́jọ́ yóò wá wípé ẹjọ́ bá tàbí àrá náà tí ò bá gbé dáadáa ayọ̀ ìwé èrì fàtàwàgbà fàìmẹ̀ká lám fàtàwàgbà. Ó ló èyí tó Kùrán, ìrìsì fàtàwàgbà fàìmẹ̀ká lám fàtàwàgbà. Ó ló ká nínú àlàmà ẹ̀sìn wa tí ìrìn bá ti ṣe wọ́n ti rí jẹ́ ìṣe ìwà àtẹ́ni tí kò ṣe ẹ̀dọ̀ ó lọ́wọ́ ẹni wa tí a bá mọ̀ pé mẹ́jọ mi ni jẹ́ fún ìyá ìjọsìn wa pàápàá jùlọ àwọn apá kan nínú ìjọsìn tá a bá ti mọ̀ tó lè ẹni ní wà nígbà tó àlàáfíà Wíwá ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ló jẹ́ lórí gbogbo mùsùlùmí nínú àwọn ìrìnà tó tó ń rọ ìrìnà lórí wa ibi kíbi tó ń sáré fóònìyàn sí ọ̀gá ìjọ ìjìnlẹ̀ ọ̀gá ìjọ mẹ́rìndínlọ́tọ̀ ọ̀gá ìjọ nọ́ọ̀sì ọ̀gá ìjọ níṣòro ọ̀gá ìjọ káfíńtà ọ̀gá ìjọ bíkìlá ibi kíbi tó ń rọ ìrìnà lórí ẹ̀mú òun ṣàfà mọ̀ nínú òun ṣàfà wáàkì nínú ẹ̀rọ àlùwàlásì ẹ̀rọ ìlú láta mọ̀ra olùmọ̀ ọfẹ́ mímú nù abẹ́lẹ̀ wọn àbí láti ìgbà òjò ẹgbẹ́ yóò wà á ṣe ìtàlẹ́

nígbà tó ti dá nígbà náà kò sí ẹbí wọn ìyára nígbà àdìmáàmù náà rí àdìmáàmù أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله wọ́n fẹ́ mọ́ pàtàkì àlùwàlá àti pàtàkì nínú báàjì náà ṣe àti ipò pàtàkì láàrùn àláwà níbi ìjọsìn ló dé fún àwọn àwọn òṣìṣẹ́

nígbọ́ kí la rí ẹ́ nígbọ́ ẹ́ àlùlá àwùjá rẹ̀ ní àlùlá Yorùbá wá lọ́jú àlùwàlá àlùwàlá àti àlùlá àti àlùwàlá láti fi àlùwàlá Torí bá àwọn ọ̀rọ̀ bọ́ọ̀dù ńlá ìrìnlú ìlú wà láà lọ́lẹ̀. Tí a lọ́wọ́ ń káwọ ìpìlẹ̀ èdè kí ló dé sí Yorùbá òfin ní ìtàǹsì àyíwà láti ọ̀rọ̀ ìyẹn túnmọ̀ sí wípé ẹ̀sìn Islam ó jẹ́rìí àwọn amúṣá láti orí lọ́dọ̀. Lóòjẹ́ bá òfin ọmọ ẹ̀ká àti ọkọ̀ tí wọ́n ń pè gẹ́gẹ́ bí mọ́tàájú amma yi zai masallaci masallaci su zai zai fita da ahalici yanzu yan tarihi ana yin tarihi yau zaka tura ke a gidan masa tarihi babban tarihi idan an wala láti ní àwòrán náà ni wọ́n ti Ṣàwọ́rọ̀ tí ó ẹ̀lú ìṣẹ̀kọ́ àbí ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpínlẹ̀ ọ̀sán ti wá. Aṣùlù àlùmú nílẹ̀ ìwàdọ́ àti àlùwàdọ́ àti àlùwàdọ́ àti ìbẹ̀rẹ̀ ìpínlẹ̀. Àlùwàdọ́ àti ìmáàrẹ àmìnàbọ̀ọ̀fà. Ìmáàrẹ àmìnàbọ̀ọ̀fà. Ìmọ̀ tuntun lágbọ́wà tàbí hádá rọ́jù wàdíyẹ hádá rọ́jù wàdíyẹ wàdíyẹ olùwàṣì ayé wàdíyẹ olùwàṣì lábára tàbí àti àti dáadáa aṣọ ló máa bàtà ló máa inú ló máa ìlà ló máa agbọwọ ló máa wọn hádá rọ́jù wàdíyẹ hádá rọ́jù من الوضاءة وأصل النزول من الوضاءة والوضاءة بمعنى الوضاءة so kíkà alùwàlá yẹn ìmára òwòjẹ́ alùwàlá òwòjẹ́ ìmára a ti kiri ẹ̀ nípa àlàyé wípé mọ́jẹ̀ pẹ̀lú alùwàlá jẹ́ àyíká tó máa ìrìnlẹ̀ olóòrẹ̀ àlùwàlá àlùwàlá látara ìmọ́ra. Àlùwàtọ́ ọ̀fà, ìta ń pè ní ìmọ́ra yìí. Ǹjẹ́ ojú tí ẹlòmí ti wo ìmọ́ra pẹ̀lú ìtumọ̀ rẹ̀ nínú èdè bàbá ní àlùwàlá ìtumọ̀ rẹ̀ náà ti ìmọ́ra. Ǹjẹ́ ìtumọ̀ rẹ̀ nínú èdè yẹn tó òjò tó wá pé ìmọ́ra ní kálùwàná nínú èdè yẹn náà lábẹ́rù ẹgbẹ́ bá ti dínú pẹ̀ láàrùn tó wá ọjẹ́ tó sì wá kẹ́ǹkẹ̀ lọ́dún kó ẹ̀yà pẹ́rin ẹgbẹ́ kẹ́ǹkẹ̀ lọ́dún máa ń tó ti kó ara tó ti bọ̀ mọ́lára bí tó dàbí tó lè bẹ̀ tó ti mọ́ra

àáfọ̀ àwọn oríṣẹ́ oríṣẹ́ ara kan àáfọ̀ wọ́n àyàsífàdé nàṣòsọ̀ àyàsífàdé nàṣòsọ̀ ní ọ̀nà kan orí lọ́sẹ̀ká ìdáni àdúrú ìṣẹ́rí ó yàtọ̀ sí ìtumọ̀ èdè jẹ́ráyì ẹgbẹ́ ìtumọ̀ èdè jẹ́ láwẹ̀ lábẹ́ ìpínlẹ̀ ní ajẹ́bẹ̀ tó bá ń sí láàárọ̀ tó bá pẹ̀lú pẹ̀lú ẹgbẹ́ ọlọ́run sọ́lájúmọ̀ pẹ̀lú tẹ̀fíìr báwọn àkọ́ lòṣe màtẹ́ màtúsọ̀ aṣọ wípé báwọn àbọ̀ apá kan nínú àwọn eríkèríkè ara kásàpọ̀ mọ́ apá kan nínú àwọn eríkèríkè ara àlàáfífàdé màtúsọ̀ ní àwọn ọ̀rìnà kan gbòógì sábẹ̀lẹ́ká ó ti rí bẹ́ẹ̀ lẹ́ka jù lórí òkè anáàbò ní àlùkò òṣìṣẹ́. Ọlọ́run subhanahu wa ta'ala ó wá jẹ́ ká mọ̀ mọ́ Al-Qur'an Karim ìyá ìwà jẹ́bi ní àmín gbogbo ẹ̀yẹ́ tó wà ní òdodo ìgbà kúntù ìlà sọ̀yà. Ìgbà tó wà ní ìyá ìwà jẹ́bi ní àmín gbogbo ẹ̀yẹ́ tó láti ìgbà rẹ̀ àgbẹ̀fẹ́ kọ ìbàjẹ́ fún wa yóò pè wá ìṣípàtẹ̀ ìmẹ́rin pẹ̀lú ìròyìn nínú ìròyìn ìgbàgbọ́ nítorí pé ẹ̀yí tá ń bá sọ̀rọ̀ àwọn ìkàkà ti yé ní sáàrì ọ̀rọ̀ òní ọdún ya ayé ẹ̀lẹ́ eh, ní ìgbàgbàrú ìgbà mìírànjẹ́ ìgbà àyàrìnlá kúrú ìlà sọ̀lá tẹ́sọ̀lá àríkárí àjìmá ìlú kàájú ọlọ́run ló ya àyíwá náà tó ń lọ ìlú rẹ̀ ìyá fún lórí àṣàyà fún ìtara ọlọ́run ìpa ọlọ́run ló ya àyíwá náà ń ká pọ̀ dá ẹ̀fà ẹ̀rọ ọ̀rọ̀ ń ya àyíwá náà yìí náà mọ̀nà náà fún mi dẹ́kọ̀ lọ ń ta ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú àwọn ìfìyà níbi ìbáàdà ọlọ́run yóò lójú rẹ̀ lọ àwọn olùgbàgbọ́ òdòdó يا أيها الذين آمنوا فلا تبلون وقولوا إذا قمتم من الصلاة nígbà tí ẹ bá ti pè wá ìdá kí ni tí ẹ̀dá fún tí ẹ̀ ìdá àrọ títún àṣọ́lá màdílá ti pè nígbà ẹgbẹ́ ní ìmọ̀ ìdá fún tún yẹ ìtumọ̀ rẹ̀ pé ìdá àrọ títún a ti ń dáre pé àníyàn ìmọ̀ wá sáré ní

èyàn wá fẹ́ kàlùwàlá èyàn wá ní aláàrùnmà aláàrùnmà ìdílé ìdílé ọ̀wẹ́sù ọ̀wẹ́sù àìkùdúwà àìkùdúwà kàmọ́bà ìyáni gbogbo sóòrò kàmọ́bà ìyáni gbogbo sóòrò ìṣọ̀lá ti sóòrò tààbù láti láàrin ààlà lọ́wọ́lọ́wọ́ nígbà torí kọ́lá òṣèlú ní láwọn ìràádà lórí ìlànà kóòtù ìlànà Sòyájú ẹ̀rọ tó bá ní báàgì tó ó ti gbọ́gbẹ́ lọ sàbọ̀nà orí láti ní ẹ̀nà sọ́wọ̀rọ̀ yá. Ìlà sọ̀rọ̀ ọlọ́run sọ àṣọ̀lá kọ̀dàbùn fọ́gbọ́n àwọn mẹ́rin. Irú yá lè jẹ́ ìrún ọ̀rá ẹ̀nà, ó sì lè jẹ́ ìrún náà sílẹ̀. Gẹ́gẹ́ bí àbùwà láti ṣe fún ìlànà àbíà ìrún ọ̀rá ẹ̀nà.

àwọn ilé ìtọ́nà wọn bá mẹ́rin nínú ààyà àwọn ẹni fàárọ́ ìlú àìkòrò àwọn àìṣìlá ìkòrò àwọn ìgbà tó lè nígbà lábẹ́ ṣàmùlá ọ̀rẹ́ rẹ̀ ní kí ni tí wọ́n fẹ́ ìtàjọ́ ọ̀rẹ́ rẹ̀ nínú àjọ̀wàdá orin wọ́n wá sọ fún ó lọ ṣe gbogbo ìgbọ́sẹ̀ ìlú náà ó sì ṣe báyìí nínú gbogbo ìjọba yìí ṣùgbọ́n ilé ìsí ti ti ọ̀rẹ́ ìyà tí èyà bá ní ìdí àbábá sọ fún ìyàwó gbogbo ìjọba àwọn àpá wọn ni yóò rìn ya lọ ọmọ ìlú àti òbí rẹ̀ yóò sì tún ìgbọ́tẹ̀ yóò sì pẹ̀lá. Tí ó tó ṣe ń àwọn àwọn mẹ́ṣẹ̀ nínú ààrẹ, nìkan ń ṣe. Àmọ́ àwọn tó lọ́lẹ́ mẹ́ṣẹ̀ Ẹ̀rọ wọn wá ní sọ́ọ̀tì olóògbé ẹ̀fọ́ ojú ajẹ́lú orílẹ̀ ẹ̀rí ẹ̀ alìkásílù ní èyàn máa ń pọ òjìlú àwọn olùyà wọ́n ya pẹ ẹnu lórí pé èbí ojú imú àtẹnu wọ́n ti kó òjú sínú kí ló wá kéta olùsọ wípé káfíńmú káyọrun kò sí nínú ọ̀rọ̀ ìyàn alùwàlá ìgbóhùn súnà òlúwà ó ń bẹ ní àwọn olùmọ̀ tí wọ́n rí ọlọ́run òmìnira rẹ̀ nínú àkùnrin bá òjú àkùn ẹgbẹ́ ojú ní lọ́lọ́run ajẹ́gbẹ́ ojú ni ọ̀rẹ́ ìyàwọ̀nà káfí mú káyọnu súnà ní tí ò bá tó tí ò bá sí wọn bẹ̀ táàkù tí ó wà ní ọdún tí ó sẹ́rin táàkù ní lórí náà àìsẹ̀lẹ̀ orílẹ̀-èdè ọ̀pọ̀ ti lọ lórí jẹ́ èyọ́ pẹ̀lú inú àjẹun ní gẹ́gẹ́ ẹ̀ẹ́dà láwọn obìnrin ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ yìí láwọn ìhàbẹ̀wò lẹ́nà ọ̀rẹ́ lórí. Sòtúbà lọ́nà ọba ní lọ́sùn lójú agbọn ẹ̀fọ́ ojú ní ajẹ́rẹ́ nínú olùkó sínú inú àtẹ̀rẹ́ náà ìlànà. Sò gbúdọ̀ ní ẹ̀kọ́ bá ń gbé yọ ẹnu bá ń gbé fínú. Ajẹ́rẹ́ pé tó bá ń gbé àlùwà lọ́pọ̀ ìmọ̀ye ọdún tó mọ̀ bá ń gbé fínú. Ẹwà ìmọ̀ye ọdún ojú ọ̀rá ní àwọn alóṣọ́ ní aláìlú láàfẹ́. Ojú láti sọ yìí kí ni wọ́n pè ní ojú? Ṣé pẹ̀lú ayé ojú lójú? Ọ̀rùn. Ojú láti bí níbi níbi tí èkú ti bẹ̀rẹ̀ bí débi tí èkú parí tó ti bẹ̀rẹ̀ bí ìdèmù. Ìrẹ̀lẹ́ ń pè ní ojú níbi. Ní látòkè من ملابس الشعر المهجان níbi tí irú tí ma ń bẹ̀rẹ̀ níbi àdámá yàtọ̀ sápáyí torí pé ìwọ̀n àpáyí o lè gbàmú bí ló jẹ́ tó apáyí ẹ̀fàtà apáyí ìwọ̀n ti bẹ̀rẹ̀ o lè jẹ́ ibi ìrìn ó gbogbo bí yọ àyáwó ولو لوري منابت الشعري الممتازة àwọn akọ́wọ́ ìjọba yìí nọ́pìlẹ̀ yìí tí ó ti máa bẹ̀rẹ̀ àjìmọ̀ ewu ìlà ọzọ tí ó rẹ̀ ìjọba bẹ̀rẹ̀ ní ìdìbò àjọba so láti fi tí ó ti máa bẹ̀rẹ̀ tí tí lé ààrùn pẹ̀lú ìparí àjọba yìí tí wọ́n ti kó lórí bàbá tó sí dákọ̀ ní àkọ́wọ́ tí kó lórí bàbá tó sí àgbẹ̀mí agbẹ́gbẹ́gbẹ́ ẹ̀mọ́ ní oòrùn náà níbi ìjọ́ra ìmòrú àgbẹ̀ náà ti rí mú olùkó síbẹ̀ ìdí ti ń bẹ ní ààyè ìjẹni nínú èròǹgbà fún ẹni tí ọlọ́run pàṣẹ ní àpapọ̀ apánúfẹ́ apánúfẹ́ ẹjọ́ láti apánú ojú ọ̀nà ìwé gbàtọ̀ wá ń sọ ojú ìmẹ̀ náà nínú ìgbàlẹ́ ẹnu èròǹgbà lọ́wọ́ إذا كانت اليد كثيفة tí ògbà ẹ bá jẹ́ ìrùngbà tó kí ìyẹ̀kúlò pọ̀ tí lò mọ́ ṣùgbọ́n lápẹ́ ìrùngbà tó jẹ́ ìrùngbà fẹ́lẹ́ tí òrùngbà wọ́n yà dáadáa kí omi kó wọ́n bẹ̀. nínú ẹni tí ìfẹ́lẹ́ ní tó lábẹ́ ń fẹ́ ajẹ́kọ̀ọ́ ní ìsàárì àjẹ́kọ̀ọ́ ma fẹ́ sọ́wọ́ rárá ẹgbẹ́ tí ìjọ ọmọ ọgbà rẹ̀ bẹ́ẹ̀ bá lè ló ta lọ́gbọ́n lè jáde lẹ́gbẹ̀ẹ́ ló kí tó bá lè wọ́n ọmọ owó ìjà tó a lẹ́nu ẹ̀sìn kó mọ̀ àmì àlàyé tí mo fẹ́ fi rí ẹ̀fẹ́ ìmú wípé kìí ṣe ọ̀dọ̀ tó bí ìlú ìkan lè tẹ́lẹ̀ bí ìlú ìkan lè gbogbo rí òní òní sọ́gbọ̀nù tó tó ìbá fi lè sí ìyẹn túnbà orí ọ̀nà ìrìnàlọ́ láti lè ti dábọ̀ bóòlù tó fẹ́ kájọ ìbéèrè kan wá wáyé rẹ̀ àwọn obìnrin tó ń lo ìjà ìwúlọ̀ bẹ́ẹ̀ bá ń bọ ọ̀wọ́n lórí nìkan kò láyọ̀ òwò rọrùn ní kó ṣe báyìí ó ṣe kó méjì òun wọ́n ọmọ yóò sí Ọlá òun ní wọ́n fi lọ́wọ́ sàrọ̀ náà kúrò jẹ́ ẹyọkùnrin kúrò bẹ̀ ká lè rí. Ṣùgbọ́n àgbà mí ìbẹ̀ ní ìbẹ̀lẹ̀ kan nínú ẹ̀rọ ìdàrú sí. Wọ́n lọ ọ̀rọ̀ ìta síbẹ̀. Títà òun ẹni òkèrè ẹ̀rọ sáwà lè fẹ́ra fún ẹ̀dá kọ̀ọ̀rọ̀ ẹ̀dá. Tí ò máa ti nà ká lè bẹ̀rẹ̀ ẹ̀sọ̀ òun sáwà lè fẹ́rẹ̀ ẹ̀rọ ẹ̀sẹ̀ ìlú. Òkè ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú fásitì ojú àwọn ẹ̀fọ́ ojú ní orí pé ọ̀nà ni àgbọ̀nà ìjẹ́ ẹ̀rù ilé gbogbo tó tó sínú làṣàyè wà ìdí akún ilẹ̀ ní ara rẹ̀ ẹ̀sì fọ́ ọwọ́ ní dé gbogbo ọ̀rọ̀ ilé èdè lábáwá lábá ẹgbẹ́ yájú ó bẹ̀rẹ̀ láti orí bí títí yáàbì rẹ̀ ó tún kó oko yìí láti bí ti èdè ẹni tí wọ́n bẹ ibi yóò pọ̀ yóò lè lè lọ́wọ́ mọ ilé lápapọ̀ yóò wá bẹ̀rẹ̀ láti bí òṣèlú ọ̀rọ̀ torí àlèyá tó dúró lè lárúbáwá láti bí yìí wọ́n wá ní ẹgbọ́n ọlọ́ yìí ìlànà ìlànà ìpàpáyà àbí ìlànà àwọn ẹ̀kọ́ lé ìgbàwọ́ ìgbàwọ́ yẹ anásọ́lá àlùsọ́là anásọ́lá ń fọ ìgbàwọ́ tí ó tún kó yóò kó ibi ìsinú yóò kó sínú onídìmọ̀ níbi ìmọ̀ yóò tún kó ibi ibi òkè yìí yóò kó sínú kó lè bàbà dájú pé ó kó sí òkó sínú torí pé ìlà ìlà ìmọ̀ràn ọ̀sẹ̀ abẹ́ẹ̀kọ́ ìlà lè mọ́dọ́ lè lọ́dọ̀ àyà ìlà lè lọ́dọ̀ àyà lápòjú oníkì tí wọ́n lọ wípé sàfáàtù ní àkúrẹ́ ìlà lagos sàfáàtù ní àkúrẹ́ ìlà lagos ìtumọ̀ ìdílé mo ìrìn àjò láti àkúrẹ́ mo wọ ilé èkó abẹ́ẹ̀kọ́ nítorí kó ti bẹ̀rẹ̀ fún ọba aláwọ̀ àwọn ẹni kò kí n wá lọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn kò kan ẹni tó wà ní ọjọ́ ta mo ti wọ́n bẹ̀rẹ̀ ìyá náà sí sọ́wọ́ lára kò jẹ́gẹ́gẹ́ láàrẹ̀ ìdáhùnṣe ìgbà tí mo wà ní welcome to Lagos ni mo sọ sàfáàtì ní àfúrẹ́ ìyànà wọ́n mo ti wọ́n bẹ̀rẹ̀ so wà àìrí àkùnjílẹ̀ marọ́ọ̀tì marọ́ọ̀tì kì ní lóòótọ́ níbi tó ti jọ́ ìdí ṣùgbọ́n yóò sọ pé kò sí ní kọjá rẹ̀ nípa nípa ọmọdéwọ́n àlejò àlejò sọ́làm tí a níbi bá ń fọ ọwọ́ yẹn àlejò tó máa ń fọ ọ lórí ẹ́ àlejò máa ń fọ lórí àlàáwọ̀ òní ọwọ́ ìfọ̀lẹ́ láti mọ̀ láti gbé oko màwọ́ fún ìsinmi. Wọ́n ń jàmù ọ̀rẹ́ yẹn olùkápọ̀ ọwọ́ yẹn ọ̀rẹ́ yẹn ọlọ́rẹ́. Wọ́n ń jàmù olùrùsùn ẹ̀sì pa orí ní wọ́n ta bí o ṣe fún ẹ̀sì bí ẹ̀fà orí ní ọlọ́pàá ọ̀gbọ́n wá sí ìlú owó tàbí àwọn ìgbàwò ìwọ̀n jáde ní ẹ̀rọ àkọ́kọ́ ní ẹni pé sí ìlú orí orí wọ́n ní ọlọ́pàá ṣùgbọ́n lọ́wọ́ ó ní ká pàrọ̀ wa ọlọ́pàá gbogbo àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n pa máa ń pẹ̀lẹ̀ orí náà orí gbogbo ara yóò máa rẹ̀ ọlọ́run wá ṣàkóso ọ̀sọ́mọ́ wá ti rẹ̀ bá ìlú ẹ̀ máa lórí lórí náà ni kí ọwọ́ rẹ̀ rẹ̀ ìdílógún tó ti kọwọ́ náà rẹ̀ náà ìyẹn láti àwọn a bẹ wọ́n ní orí ẹ̀rùn yẹ́kì irun tó lákàrà ẹlùlọ́nà gbẹ́sọ̀rọ̀ pé ọlọ́pọ̀lọ́ ọ̀sọ́gbọ́ wá ń sa ohun ohun samu ọlọ́run wá ń sa ohun bí báwò àdá báwò mọ̀sán àdá ẹ̀kàbí tó ṣùgbọ́n ọba ní wọ́n ṣàúrùbí ẹ̀rì wá ábì olóṣù àmọ́ ta ló sàlàyé ọ̀rọ̀ àti olùwà ọ̀yẹ́kọ́lẹ̀ àbúráàlì lọ́lọ́lá sọ́rọ̀ àjọsọ̀lá ilẹ̀ ìwọ́n ní àjò sálà sáàpàá pàdé àwọn tí wọ́n sọ wípé apá kan orí dáwà ti pa òtítọ́ wọ́n rí mú jáde pẹ̀lú bí àyà ìjọba tó wá bùkà orí bí òun ló ṣe fún wọ́n sàrú lórí oṣù ayé àwọn ni wọ́n sàrú di bákàtì oṣù apákan nínú orí ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ apá oṣù ṣùgbọ́n tá bá ní káwọn olú èdè náà ní òṣùmọ̀ sí pé bá kì í ṣe ìtumọ̀ kan ló mọ̀ sí bá ń gan ó lè túmọ̀ sí pé ìhàátọ̀ ìgbòmò náà ṣùgbọ́n káfẹ́ jẹ́ra dáàmú lórí ọ̀rọ̀ ìṣèbánẹ́sọ̀lá ọ̀sọ́lá ìṣẹ́lẹ̀ bóòlù ṣoṣo bóòlù ọmọ pàdé àdíjù tó láti fún apámẹ́sọ́lá àrùsọ́lá yóò bẹ̀rẹ̀ tó pa orí ẹ̀ láti iwájú yóò parọ́ sẹ́yìn yóò kọ́lá èyí ni rúbá nàbí wà wà àrùjú làkún àti àtùfù rẹ̀ papọ̀ mọ́ àrùgáfù lórí àtọ̀mọ́lá àrùgúsù àti àrùgáfù ẹ̀rù lára àrùgúsù nínú ilẹ̀ ìwẹ̀ àrùgáfù fífọ̀ kan ìwé ẹ̀mẹ́ ni àrùgísù sí tòlẹ́rẹ́ àrùkọ́sù sí tàbí àlùkẹ́yìntún ìṣòro àlùkọ́ìtún àlùkọ́ìtún àlùkọ́ìtún aṣọ wọ àrùdúlà fún pẹ̀lú fátíà tí ẹgbà aṣọ máa wà pẹ̀lú ẹ̀fà pẹ̀lú ìlú àkọ́ wà àrùdúlà dámúlù ṣùgbọ́n ọ̀gá sọ wípé kìrá àkànbẹ̀ wọ́n àrùdúlà bí mo lò sí pé wà ń tàwú bí rí ìpìlẹ̀ lẹ́ẹ̀kì láwọn ṣí àtẹ̀lá mọ́sílù ọmọ ṣe fún ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ọmọ ọ̀rọ̀ àti ọmọ ṣí à ṣùgbọ́n tó bá rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ tó ẹ̀kọ́ wọlé oṣù bí ló kà ní wọ́n ń bá nẹ́bí tí bá tẹ́tẹ̀ tó pa ìṣòro ìbáwọn kan wọ́n kàrò àlágbàmẹ́ ti sọ mọ́lù òjò ìdíje àwọn pé ráìlú na ọmọ náà fún àìgbé lágbọ́ wọ́n pa ní mọ́lù àmẹ́jọ́ òjò nà pé ojúlé òjò sọ̀rọ̀ ya láti mọ̀ pé ọ̀rọ̀ tó tọ́ta ni pé àmà ọ̀rọ̀ òjò ìyẹn ni alùsùn na òjò máa nà òjò وعندنا كلنا الكعبين هذه الكوالة اللي هو الكوالة lọ́dún eléyìí ètò jẹ́ àwọn àgbàlá nítorí àtìkò ìrìnlẹ̀ láìka àlá tí ó bá ti lè mọ̀ sípọ̀ àwọn àtàlàyé sípa ìlú òǹkúrú nàbí ìsọmọ̀sọ́rọ̀ àìlẹ́gbẹ̀sọ̀rọ̀ bóyá náà ti máa ń pàdàmà

kọ́jú orílẹ̀ ìjìnà ìgbà kọmọlọ́láṣì ọ̀lá ìgbà ó nílò oúnjẹ ẹ̀nà lẹ́lẹ́ tó lè fún ọjọ́ ìsìnkọmọ ìjìnà ẹwà gẹ́gẹ́lẹ̀ ọlọ́ sí nọ́ọ̀sì press ọ̀nà ìgbà ìgbà jẹ́ ẹ̀wà ara ìkọ̀ náà ẹ̀rá ìkọ̀ ní bí ó lè kí ní náà kọ́dọ̀ ọmọ mùsùlùmí ti gúdọ̀ ọmọ tó orí mùsùlùmí kó tẹ̀ tó délẹ̀ àwọn olùmọ̀ wọ́n ṣáwọ́pù ńlá oríire ńlá orin fún òsì kéyìn ó máa sọ látọ̀ fọwọ́ báyà wípé alìláàmùtù àfihàn ìfúnra kàlùfà èyí gẹ́gẹ́ bí bàbá èyí gẹ́gẹ́ bí ìyá èyí wọn kọ́ àwọn ọmọ àti ó yà kàdé lọ nílé bọ́ọ̀lù nínú àyè mi kọ́nà kan lọ. Ẹgbẹ́ ìkọ́ ni mo sọ̀rọ̀ pé ilé ẹgbẹ́ mẹ́rin bá jà. Gbogbo àtọ́mọ ẹgbẹ́ ń dùn jẹ̀má, pàdé ọmọ ọdún bá lábẹ́ lórí fájà ìdí ẹ̀, àbá ọ̀tá àtúnwọ̀n tó kọ ní Sùlọ́pù Fájà. Lóòrùn jẹ́ pé àbá àforí lè púpọ̀ tí ń Torí wípé kò wá ìmọ̀ ní sí fọ́ ní òjò jà àyàlejò. Tẹ́kọ́ bá níwà àkóró ni gbogbo ẹ̀ lọ́gbà àgbà mọ̀ ọmọ ọ̀sá ẹni tó kọ́ yẹn náà ṣùgbọ́n wá rí ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí bàbá ìwọ bí ìyá ó láti fi ẹ̀gbẹ́ burúkú wọ́n náà bá gbà máa ti mọ̀ aládùúgbò àwọn bàbá wọn wọ́n ti mọ̀ aládùúgbò èyí tó bá ń pọ̀ síta ní ó ń kun ni lára àbàbá yẹn lára àrá yẹn yọ ọ̀rọ̀ lọ ọ̀tún ni ìbò tí a kùrá ní nígbà lóhùn ẹ̀dì à ìdìdó lára ẹ̀kọ́ jẹ́ gbogbo ọmọdé ìlú ẹ̀tọ́ àmọ́ ọmọ kan tó fẹ́ lẹ́kọ́ bá jẹ́ kódè ya mọ́ ní orí èdè láti yàn pé mo fẹ́ lọ hàpọ̀ mo fẹ́ lọ lọ hàn ó lè wípé ọ̀rọ̀ ìgbàlẹ̀ mọ́ yóò hàpọ̀ hàn ẹwà lọ́la ní mo kọ́ máa ní lọ́rí ṣe àlọ́la gbogbo gbàgbọ́n bá ń ṣe àlọ́la láyé yóò mọ̀ ọ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ọmọ yìí ẹ̀sìn ká tó ṣùgbọ́n bá mi lè yẹ láyọ̀ mi ẹni yóò máa sọ ẹni yóò lágbọ́lá olùmúnì bó wọ́n ní ìgbàlọ́la báyìí náà bẹ́ẹ̀ náà ló ti fi kọ́ ọmọ ìrọ̀kọ́lọ̀ àbí àbáṣọ́ àrọ̀sọ̀ ara tó ń bọ̀ nínú àgbóyìn ọ̀rọ̀ náà wọ́n ní ìjẹ́ wọ́n ní ìjẹ́ tó lẹ́kọ̀ọ́ alákùnrin sókùnlá láì ìṣẹ́ ọlọ́pàá bá ní ìgbóhùn sí àṣà lẹ́yìn àwọn ìjọ ti bá ń gbẹ́gbẹ́ ilé àlùwàlá ìlú ti máa yẹ̀ tuntun àwọn ìjọ ti bá ti bẹ̀rẹ̀ báwà fún àyà ọ̀rọ̀ ewu ló ṣe lọ́jọ́ fún mi àlùwàlá fún àbí ìṣe lọ́jọ́ àwọn ìjọ ti bá ti bẹ̀rẹ̀ tó ní ilé kò sí àlọ́ dáhà fà lẹ́nu pé mọ́jọ́ tuntun kí tí ó mẹ́jọ̀ fún kápẹ̀lá ẹ̀ kápẹ̀lá mẹ́jọ̀ tó káàkiri mara lóòsì gbàgbọ́ yìí mọ́ àlà ẹni tí ó súnmọ́ ìyàwó ní òun ní oṣù rọ̀gbọ́n ó súnmọ́ ẹlẹ́sìrẹ́lẹ̀ wọn ò wá sí ìròyìn lágbàlá ọba kan ìgbà tí wọ́n ti jẹ́ sàárì ti jẹ́ bó òun àtòlókù ibi tẹ́lẹ̀ ìjọ tí mo dára wọ́n máa ń dá wọ́n tó ń tó bá lọ jẹ́ kó jẹ́ mùsùlùmí ìlara jẹ́ fún ààrẹ ni kí láti mú wọn á ní ìtọ̀láwẹ̀. tí wọ́n láwẹ̀ àti ìtọ̀láwẹ̀ wọ́n láwẹ̀ orí pé ìmọ̀ràn ìlú iṣẹ́ tó kù. kẹ́ẹ̀kẹ́ tó bá ti jẹ́ ìráyè onímọ̀ ìdàlú bákan náà onímọ̀ ìbéèrè wípé bàbá àbí ìyá tó bá lọ sí orúkọ ọmọ ọmọ láì lọ rọ ọmọ ìlú ṣé alẹ́kùn ìyá ìyá àti bàbá ẹ̀mí olóṣèlú àmọ́ olùgbé ìmọ̀ àbí lórí bàbá rẹ̀ náà àgbájú àbáyé ní kò lẹ́nu ó lè fẹ́ lórí ṣe wọ̀n lórí wọ́n ọlọ́gbọ́n àti àwọn olóògbé tó ń dúró àmọ́ ó wá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà wọn ò ní torí ẹ̀ fi wọ́n ọwọ́ bàbá mi wọ́n ní ọkùnrin tó fọwọ́ kan ìbọn ọmọkùnrin rẹ̀ àlùwàlá obìnrin wá ń kọ́ sẹ́wọ̀n àwọn ẹ̀dá bàjẹ́ tàbí ìgbẹ̀ lọ́dọ̀ àwọn ìrìnàjò lórí olóògbé kódà àwọn ọ̀pọ̀ lórí gbígbé ọkùnrin ṣe àlọ́ra àlọ́bà wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní ìkọ́sọ̀dá àṣàwà ẹgbẹ́ fọwọ́ kan kọ nítorí pé méjèèjì náà wọ́n bí lọ́wọ́ àwọn sọ́lọ́ ọ̀rọ̀ sọ́lọ́ àlẹ́bí nínú mẹ́ta lẹ́ka ọ̀gbẹ́ fáìlì àwọn ọ̀gbà ọ̀fí ìrọ̀wá àyá mọ̀mọ́sọ̀ ọ̀já fáìlì àwọn ọ̀gbà ẹgbẹ́ tó bá fọwọ́ máa bẹ́ẹ̀ olùmọ̀ ẹgbẹ́ tó lọ sí lọ́wọ́ àlẹ́bí gbogbo ẹgbẹ́ fọwọ́ máa bẹ́ẹ̀ kí ni ó sì àlẹ́bí ní irú mọ́ ọmọ ọdún àádọ́ ṣèbí ààrẹ ẹran ara rẹ̀ nígbà tí wọ́n wọ́n tọ́rọ máa ń jà sọ́wọ́ olùmọ́ wá ní tí ọ̀rọ̀ yìí ṣe pàárọ̀ sí òwe yìí bẹ̀rẹ̀ àwọn apáàlì náà wà sí oṣù pọ̀ ṣùgbọ́n ní bá wo ilé ọ̀sán náà ló lórí tó bá ti jẹ́ pé àníyàn àtù lẹ́nu lẹ́nu bí ọwọ́ dánù lẹ́ mo lẹ́kọ̀ọ́ ní pé kí ní ọmọ yìí ìlú àwọlá àgbàjẹ́ obìnrin ọ̀rọ̀ tó wá zakat olóró sọ ṣùgbọ́n ìwáyà ní ìbẹ̀rẹ̀ sọ fáàrí sóbìyẹ ṣùgbọ́n fáàrí tù ní ẹni ìwáyà wáyà wọn kìí náà ní olùgbà ìṣúná àwọn aláwọ̀ ìlú ìrìnàjò èyí ta ẹgbẹ́ ní على أي حال شيء كان مقدر المسلمين في أواسط الصلاة يقول المسلم يقوم كمالي لكن يبرين في يوم شو عملنا انتفاع الدين من الله يعلم وبيلين حتى لما يعلم والسلام عليكم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك رسول الله السلام عليكم ورحمة الله وبركاته